ó tún sọ wa ló dẹ̀ sẹ́ wa kù títí di àsìkò tí a wà yìí ọlọ́run ọba náà ni ọba tí a dúpẹ́ fún àlékún ti ọlọ́run ọba àánú ọlọ́run ọba àtúrò àjẹjẹsọ ọlọ́run ọba kó máa bá nẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam aleykum salaam wa àti àwọn aláyẹ̀ nẹ́bí àtàwọn sàhábà yìí àtẹnukọ́ ẹni kọ̀ọ̀kan wa náà pé àárín ojú ọ̀nà Nabi sallallahu alaihi wa alihi wa sallam tí a ti kó pèsè ojú ọ̀nà náà títí di ọjọ́ gbọ̀dọ̀ pẹ̀yàmà. lẹ́yìn náà kí gbogbo àwọn ọmọ ẹ̀yà wa ní ọkùnrin àti ní obìnrin gbogbo ẹ̀yàn ọmọ ẹ̀yà wa ní gbogbo bíkíbi tí ó ń kálukú wà tí a ti ń gbọ́ wa bẹ̀rẹ̀ látòrí àwa tí a jòkó tí a kọjú síra wa yìí ni tó fi lórí gbogbo àwọn tí wọ́n wà láàyè ibi tí wọ́n wà náà wọ́n sì ń gbọ́ wa bákan náà tó fi lórí gbogbo àwọn tí ó tún láǹfààní àti máa gbọ́ wa náà nígbà tí wọ́n bá ń gbọ́ àwọn ẹ̀rí tí wọ́n ń kálẹ̀ nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí àti gbogbo wa. الإسلام نقول السلام عليكم ورحمة الله وبركاته أنا في أنبي أولا أولاني أرادقا منهج أهل السنة والجماعة أرادقا أجوانا أهل السنة والجماعة أقدلوا نقا ètò ní í ṣe pẹ̀lú báwo ni a ṣe bá àwọn oníbídáà báwo la ṣe bá wọn lò. eléyìí tá pè ní tahziru ahli sunnati salafiyyin min mukhalafati wa mujalasati ahli bidaa ahli ahli bidaati ahli ahli ahwa al-mubtadi'in. تحذير أهل السنة السلفيين من مخالطة ومجالسة أهل الأهواء المبتدعين ìkọ̀fúnni àwọn ahlu sunnati wal jama'a lórí ìmọ̀ràn papọ̀ àti máa jòkó pẹ̀lú àwọn onídídá àwọn onífẹ̀ẹ́lú. eléyìí báyìí òun náà ní nǹkan tí a gbé yẹ̀wò lọ ní abẹ́ manhaju ahlu sunnati wal jama'a fi ta'amuli ma'a al-mubtadi'in ojú ọ̀nà tí alùsùnà wal jama'a tó máa ń gbà lò ojú ọ̀nà tí alùsùnà máa fi ń bá fọ́nrán rìn níbi ìbá àwọn onídídá lọ kí ni ojú ọ̀nà náà òun nìkan tí a ń gbéyàwó lọ. ẹ jẹ́ ká lọ mọ̀ wípé الشدة على أهل البدع منقبة وليست مذمة líle koko lórí àwọn oníbídáà mọ̀nkíbàtò ipò kan ni nínú ipò ẹ̀sìn nǹkan ńlá kan ni nínú nǹkan ńlá ẹ̀sìn aṣẹ́dàtò àlá àhìlẹ́bídáì mọ̀nkíbàtò mọ̀nkíbàtò mìíràn lọ́nà àpò ipò ńlá kan ni nínú àwọn ipò ńláńlá tí wọ́n wà nínú ẹ̀sìn wà ní ìsàtìmọ̀ kìí ṣe kìí dẹ̀ ṣe nǹkan tí a máa bú yàn lé lórí kìí tá a máa fi yín níní. sábàárẹ̀ ni tó le koko má àwọn onídídá tó dẹ̀ le mọ́ wọn dáadáa tó ń jà wọ́n lógun irú ẹni báyìí nínú ọlá àti nínú ìdúródédé nínú ẹsẹ̀ lámàka fífún nínú àwọn ipò tó ga lámàka eléyìí fífún kìí ṣe pé àmàka sí ebú láàmà kiri fáàmà kàṣí ìbùkún eléyìí báyìí nìyí nǹkan kan ní tọ́jọ́ sí pé bí manhaj salaf ṣe wà lórí ẹ̀ nìyẹn tí wọ́n gbọ́ ẹnikẹ́ni tó bá fẹ́ rìn ojú ọ̀nà ahlu sunnah wal jamaa'ah irú ẹni báyìí ó gbọ́dọ̀ lọ gbọ́ eléyìí báyìí ní dáadáa àwọn lórí ẹ̀ ni àwọn máa lọ ẹ jẹ́ kí àwọn àwọn àṣà ọ̀ látọ̀dọ̀ àwọn sàhábà ridwanullahi alayhim àtàwọn tó tẹ̀lé wọn àtàwọn tó tẹ̀lé wọn lórí báwo ni wọ́n ṣe máa ń bá àwọn oníbídà lò báwo ni àwọn sálàfù sọ́ọ̀lì báwo ni wọ́n ṣe ń lò pẹ̀lú àwọn oníbídà tí a bá lọ wo Umar ibn al-Khattab radiyallahu anhu asaru tí ó ti gbajúmọ̀ dáadáa ni òun náà ni asaru tí gbogbo wa ti mọ̀ yẹn náà ni abẹ́ lò kódà ti lò dáadáa rí ní orí ìjókòó yìí nígbàtí a fẹ́ fa tafẹ́ ṣe àfàyọ ìdájọ́ pé àwọn sọ̀hábà ridwanullahi alayhim wọn à fún gbogbo bídà ní kófò wọn à fún gbogbo bídà ní kófò gẹ́gẹ́ bí Muhammadu nahari jabata ṣe máa ń sọ yẹn àwọn sọ̀hábà rìbọ́nù láìléyìí wọn sí lórí irú ìlànà yìí àti ìlú afárù yẹn rí. òun náà afárù Umar ibn al-Khattab èyí ti jẹ́ pé nínú afárù yẹn Umar lò pẹ̀lú Sabiq bùnìísì al-Iraqi Sabiq bùnìísì al-Iraqi. Umaru lò pẹ̀lú ẹ̀ ní lílò tó le koko Umaru lè má oníbídà yìí nígbà tí ó fi wà ní ipò oníbídà kó tó di pé ọlọ́run bá dékẹ́lá padà dé kí líle koko tí Umaru lè koko mọ́ yìí kó fa sábàbí ìtúbà ẹni ikú níbi bídà. Umaru ṣáájà sàtọ̀ bí ìrìn ìrìn ìsìlẹ̀ العراقي لما كان يسأل عن المتشابه في القرآن Umaru na Sabir ibn Ibn Al-Iraqi ọ̀nà tí tó fi jọgbẹ́ lórí tí tó fi nàílé àná bó ní ojú torí ẹ̀ tí ń sẹ́jẹ̀. Ìgbà tí ka mo ní sájà rọ́ọ̀sà Sabir ibn Ibn Al-Iraqi ẹlọ́run ó na sọ̀bí bùnà ìsìlẹ̀ ìrọ́kí ọ̀nà ní orí títí tí orí ẹ̀sìn ń tẹ́jẹ̀ nígbà tí sọ̀bí bùnà ìsìlẹ̀ ìrọ́kí tí ó bẹ̀rẹ̀ sí máa bèèrè tó bẹ̀rẹ̀ sí máa wádìí káàkiri nípa àwọn mutashabi nínú alukur'an àwọn mutashabi hu alukur'an ìgbà sọ̀bí tó bẹ̀rẹ̀ sí máa wá ìdí ẹ̀ káàkiri láti fi da ẹ̀sìn rúmáwọn yẹn lójú kí làwọn kan kìíní àmùtàṣáàbì àwọn àyà Qur'an méjì ló kún sí àwọn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé mọ̀ṣùtàmáàtù ni wọ́n àwọn àyà tó kílíà tó yẹ kó kílíà dáadáa àwọn náà ní al-muhtamat tẹwàrà àwọn al òun ni àwọn àyà fẹ́ pé ó rújú tó yẹ sí pé nínú Yasin nínú àwọn mutashabihat ni nínú alif tó lọ ní alif lam hamim gbogbo àwọn al-huruf al-muqatta'a yìí pẹ̀lú àwọn mutashabihatul Qur'an yìí tó yẹ kí ọlọ́run bá àlejò ọlá ó máa ń mú àwọn kìnnì wọ̀nyí wá láti lè jẹ́ kí a mọ ìjázul Qur'an pé Qur'an nìkan ọ̀rọ̀ ọlọ́run bá tó kó ẹ̀dá lágara láti múrú ẹ̀ wá ni. sọ́wọ́ àwọn mutashabihat yìí rèé ìgbà tí sọ́bíìsì bùnú ìsìlẹ̀ àlẹ́rọ́ọ̀kì tó bẹ̀rẹ̀ sí máa tan irú àwọn nǹkan yìí ká pẹ̀lú kó ń béèrè nípa rẹ̀ káàkiri láti dá ojú lẹ̀ fáwọn èèyàn kí ni wọ́n rù sí. wọ́n látọ̀dọ̀ Suleiman bin Yasar anna rajulan min bani Ghanim yuqalu lahu Sabir bùnú ìsìlẹ̀ lam aqadima al-Madina anna rajulan min bani Ghanim yuqalu lahu Sabir bùnú ìsìlẹ̀ látọ̀dọ̀ Suleiman bin Yasar látọ̀dọ̀ Suleiman bin Yasar ó ní ọkùnrin ó ní dájúdájú ọkùnrin kan ń bẹ nínú àwọn ọmọ zọ̀ní tí wọ́n ń pè ní sọ̀bíìs Madina ọ wá sí ìlú Madina ní àsìkò khilafa Umar wàkàrẹ̀ tẹ̀yìn dàbò kutubun wọ́n láwọn tíra káwọn ń bẹ lọ́dọ̀ rẹ̀ ní àwọn tíra tó fi ń àwọn tíra yẹn wà lọ́dọ̀ ẹ̀ àwọn tíra gíga ẹ̀ fàjà àìlà yẹ sàlù àni mùtàṣáàdìhì kùrán bó ṣe dé Madina báyìí ọwọ́ bẹ̀rẹ̀ sí lọ́mọ béèrè nípa àwọn ibi tó ń rújú nínú alukur'an lọ́dọ̀ àwọn èèyàn nítorí pé wọ́n fẹ́ dá iyèméjì lẹ̀ sínú ọkàn wọn nípa ìdígbàgbọ́ sí alukur'an. فجعل يسأل عن متشابه القرآن فبلغ ذلك عمره فبعث إليه وقد أعد له أراجيل النخيل ọkùnrin yìí ọ̀rọ̀ rẹ̀ wá dé ìró rẹ̀ wá dé etí gbọ́ ẹmọ̀rù ẹmọ̀rù gbọ́rọ̀ sọ̀bíìs bùnẹ́sìlì yìí gbọ́rọ̀ ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ dé tí gbọ́ ẹmọ̀rù ẹmọ̀rù wa ara ni sí pé ẹ sọ pé mo fẹ́ rí ẹmọ̀rù ti wá pèsè kalẹ̀ fún àwọn ọwọ́ igi làbídùn làbínú yẹn àwọn ọwọ́ igi ẹ wá wá igi làbínú yẹn ọmọrù ti wá pèsè rẹ̀ kalẹ̀ bí àwọn ọwọ́ ọgí ọ̀pẹ́ ẹ̀ ọlọ́run tí wọ́n wá kalẹ̀ dáadáa de oníbídá àti àwọn wí lásìkò yìí kọ́lọ̀ tó ní ó padà tó báyìí ìgbà tó dé báyìí wọ́n ní falamma dakhala alayhi jalasa ìgbà tó wọlé sọ ẹ̀mọ́ ó jòkó lẹ̀ qala man ant umar wa béèrè pé tàníọ́ qala ana abdullahi sabir ó ní èmi ní Abdullah ẹrú ọlọ́run bá ń jẹ́ sọ̀bí kéde o ṣùgbọ́n ó pera rẹ̀ bẹ́ẹ̀ nítorí ìfira rẹ̀ síbi ìjẹ́rú ọlọ́run ilé ìgbẹ́ tí gbogbo wa náà ní ẹrú ó ní ana Abdullah sọ̀bí èmi ní ẹrú ọlọ́run bá ń jẹ́ sọ̀bí qala Umar Umar náà Umar ana èmi náà ni abdullahi ṣe jẹ́ umar abdullahi pàdé abdullahi rèé wà á ó máa àléyìí pẹ̀jọ́ àìlàyé gbòrígbòrò bìtí kẹlẹ́ àròjì umaru ṣe rí pé sọ̀bí ìdí ti ń tan ìrújú káàkiri náà kùránì náà ní báyìí umaru bá dìde sí umaru dìde sí báyìí pẹ̀jọ́ àìlàyé gbòrígbòrò bìtí kẹlẹ́ àròjì umaru bá bẹ̀rẹ̀ sí máa kó kéré yìí igi ọwọ́ igi dàdúdò yìí ní ọba bẹ̀rẹ̀ sí máa wà bóyá ọpọlọ bẹ́ẹ̀ ló ń wá máa ní orí famazala yagulibu hatta sajja Umar wáyé kòkò lẹ́ni tí ń da igi bo ọkùnrin ní agbárí títí torí rẹ̀ fi torí rẹ̀ fi bó nítorí rẹ̀ fi bẹ́ torí ẹ̀ fi ń tẹ́jẹ̀ waja'ala damu yasilu ala wajhihi ẹ̀jẹ̀ wá bẹ̀rẹ̀ sí máa dà ní gbogbo ojú rẹ̀ báyìí ẹ̀jẹ̀ ń sàn látòrí rẹ̀ tí ń dà ní ojú rẹ̀ jamaa kí ni Umar ṣe fún yìí ẹ́ ó lè kókó máa eléyìí báyìí èyí tó jẹ́ kí Umaru lè lo ọwọ́ láti fi gbógun ti ẹni torí pé Umaru jẹ́ aláṣẹ ni abẹ́ẹ̀kọ́ ni ẹ̀rí pé a ti mú hadith Ànábì sallallahu alaihi wasallam wá wípé àwọn ọ̀nà mẹ́ta òun náà làmọ́ fi ń kọ aburú láwùjọ arábìnrin man jahadahum biyadihi fahuwa mu'minun arábìnrin ẹni tó bá jà àwọn lókun tó jà àwọn aláburú àwọn oníbídà tó bá jà àwọn lókun pẹ̀lú ọwọ́ rẹ̀ fahuwa mu'minun arábìnrin mu'minun lẹ́nu náà wàmẹ́n jà hádàhùn ìlísánìhì fọwọ́ mọ́mìnú ẹni tó bá jà wọ́n lógun pẹ̀lú ahọ́n tó fa wọn rẹ̀ jà wọ́n lógun pẹ̀lú báwa náà ṣe ń jà wọ́n lógun pẹ̀lú àwọn báyìí fọwọ́ mọ́mìnú anábìrin mọ́mìnú lòun náà ìpele ẹlẹ́ẹ̀kejì tó lágbára jù nìyẹn wàmẹ́n jà hádàhùn ìkọ́lbíhì fọwọ́ mọ́mìnú anábìrin ẹni tó bá wá jà wọ́n lógun pẹ̀lú ọkàn rẹ̀ náà pẹ̀lú kó kórìíra wọn pẹ̀lú pé ó dẹ̀ kórìíra àti máa jòkó sí wọn ó máa ń jìnà sí wọn anábìíní fawúwa mu'minun anábìíní mu'minun lòun náà ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ni. anábìíní wà lẹ́yìn sàwọ́rọ́ àdáríkà habatu khardali minal iman anábìíní lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta tá a kà yìí lẹ́yìn mẹ́tẹ̀ẹ̀ta tá a kà yìí kò sí nǹkan kan mọ́ téèyàn lè lò lóbi àkọ́ aláburú téèyàn lè lò mọ́ ẹni tó bá ẹni tí ò bá dẹ̀ lò nǹkan kan ló mẹ́tẹ̀ẹ̀ta kò sí tó kéré bí ọmọ náà gún ní ọmọ rẹ̀ rẹ̀. ọ gbọdọ lé ọgbọdọ gbọ́dọ̀ lé agbára láti lò kan nu yìí bó o bá lágbára àti lu ọwọ agbara lágbára àti lu ẹnu bó o bá lágbára àti lu ẹnu lágbára lu ọkàn ọkàn ni pé wọn gidi gan wàá hẹ́ẹ̀tì wọn abẹ́ni téèyàn bá máa ń jẹ́ máa ń ṣe lẹ́tọ̀ papọ̀ lẹ́yìn bá kórìíra láyéláyé ajá gbogbo wa lójú wípé ṣí ò lè jòkó lẹ́yìn tí wọ́n máa ń sépè lábúbákiri tí wọ́n máa ń sépè ní ẹ̀rọ káwájú kájọ máa ṣe lẹ́kṣọ̀ èmi àti ṣíẹ́yìn ṣe àmọ́ pé n tó túmọ̀ sí pé èmi náà nǹkan tí nǹkan tí ń ṣe mí nìyẹn àbí ẹ̀kọ́ ni tó bá di kéde àti ṣíẹ́yìn ẹni tí ń sépè ní abúbákiri tí ń sépè ní ẹ̀rọ èmi àti ẹ̀láwáyọ̀ jòkó tàjọ ṣe lẹ́kṣọ̀ àbí mi àti tìjáni àtìjáni àbí kọ̀ọ̀dìrí lájọ́wájú òkú papọ̀ táwájọ́ ń ṣe lẹ́tọ̀ sẹ́rí wípé ó túmọ̀ sí pé mo nífẹ̀ẹ́ rẹ̀ abẹ́ẹ̀kọ́ ni kí n bá kórìíra rẹ̀ tó bá ṣe mo bá kọ aburú yẹn tí mo dẹ̀ kọ òun náà pẹ̀lú ọkàn mi àlejò ìjòkó papọ̀ láyé torí pé ó láti jòkó náà tí ara tí ó sì convenient fún mi adákòtò lọ náà bá ni mo ti fẹ́ jòkó ẹni àtẹ́ni yẹn tí ó dẹ̀ wà comfortable so ẹ̀rí ká ti kọ́ àwọn àṣàrò wa lọ́pọ̀lọpọ̀ lórí pé èèyàn kì í jòkó tì wọ́n látara lábala pé ó fi ọkàn òfin kọ̀ wọ́n nìyẹn. ẹ̀wọ̀n ìmọ̀ rẹ̀ ló sọ̀tọ̀ ó na sọ̀bíìs bùnà ìsì àlẹ́ ọ̀rọ̀kì ó nà ní igi ọwọ́ igi dàbídò ó ń wá bò ní orí títí torí ẹ̀ fi tẹ̀tẹ̀ ẹ wo irú ilé koko máa oníbídíà ẹ wo ètò. tó bá jẹ́ pé irú àwọn aláṣẹ àwùjọ wa bá ń ṣe irú nǹkan báyìí báwọn onídídá kí làwọn sọ pé wọ́n ṣe á ní wọ́n ń ṣàṣejù àbí á ní wọ́n ń ṣe àṣejù. ọlọ́wọ́n bá kó dàkún kí ó bá wa sọ ìjọba Saudi ọlọ́wọ́n bá kí ó bá wa ṣe àlékún dáadáa wọn. ilé ìlọ́fà ló jẹ́ pé ìjọba Saudi a máa lè má àwọn onídídá àgbà ẹ̀wù ìkànnà àwọn ìkànnà àwọn onídídá aláwùjọ wa yìí àwọn èèyàn ti ń bàbàrà rẹ̀ gan-an sọ́ọ̀lì almunajid Salih almunajid yìí ń bẹ ní ẹ̀wọ̀n báyìí ìjọba sáwọ́dí ti tì mẹ́wọ̀n ọmọ tó ń Sheikh Bombaz ni o ṣùgbọ́n kò rin ìlànà tí Sheikh Bombaz rìn kútúbí kútúbí tó ní agbára gidi kẹ́ni ọmọlẹ́yìn tẹ́ kútù tó ní agbára ní Salih almunajid nígbà tí ọwọ́ ìjọba sáwọ́dí tẹ̀ ẹ́ wọ́n ra gbá wọ́n rún mọ́lé kò yẹ báyìí sùn so bí wọ́n ṣe máa ń lò pẹ̀lú àwọn oníbídà yẹn ẹ̀rú ìjọba Egypt náà nígbà Mubarak kọlọba kó kó bá polisi Mubarak nígbà tí wọ́n wọ́n tẹ̀jà bàtà kẹrẹ́sẹ̀ fóun náà wọ́n rọ̀ mọ́lẹ́ ni ọ̀lá ilé yẹn ṣe máa ń ṣe nìyẹn wọ́n rọ̀ mọ́lẹ́ dànù nígbà tí wọ́n rí wípé àsìkò táwọn rò pé táwọn fẹ́ sílẹ̀ tó wọ́n dẹ̀ jì pọ́ọ̀tẹ̀ ní nàìjíríà ẹ̀yìn lẹ́bí mọ́ wọn kọmọ adáyé láàmúlù yín kọ́sákù lù sí wa ẹ́ ó dé nàìjíríà tán èèmọ̀ ní tó hàn wá ìsanwó pé yẹn ní kékeré yóò dẹrùn sí ibà nìsí tí òyìn máa ń lu mẹ́wọ̀n ni èrè ò kí ń ṣe kí ni a kì ń rọ pẹ̀lú wọn so eléyìí lọ ẹ náà ìmọ̀ nǹkan pọ̀ bó ṣe lè máa sọ̀bíù bùn ìsìn àlè rọ́ọ̀kì afárò lélẹ́yìí. ìgbà tí Umaru wá nà á tó bẹ̀rẹ̀ sí máa dagi bò ní orí torí ẹ̀ fi bẹ́jẹ̀ ẹ̀jẹ̀ fi ń sàn ní ojú ẹ̀ ẹ̀jẹ̀ ń sàn látòrí ẹ̀ wá sójú. فقال حسبك يا أمير المؤمنين فقد والله ذهب الذي أجد في رأسي ó ní ó ti tó ìrẹ́ aláṣẹ mòmìnì ó ní mo fi ọlọ́run bá búra gbogbo wọn dára gan dídí àti ń bẹ lọ́pọ̀lọ́ mi yẹn ó ti lọ ó ti lu wèrè jáde lórí mi ó ti lu wèrè ó ti lu jáde lọ́pọ̀lọ́ mi ẹ wo bí àwọn sálàbù sọ́ọ̀lì ẹ wo bí wọ́n ṣe lè máa wọn níbi dáa ẹ́ tó ń ti bẹ́ẹ̀ sẹ́mọ̀ yí pé wọ́n náà wò pé sọ̀bíyèsí ní kéferì sẹ́pà yọ ìdájọ́ bẹ̀ nígbà yẹn tó tó wáyé pé wọ́n náà bá pè ní kéferì ni ẹni tó ní aláṣẹ alágbára ní wọ́n tó ní kápá àti gba ìdìbò yẹn ní orí ó ní kápá àti bẹ́ orí ẹ̀ pátápátá tó bá jẹ́ pé tí ó yẹ kó bẹ́ orí ẹ̀ ló ṣe torí pé màá bá dala dínáhù fakọ̀tùnú. gbogbo ẹnikẹ́ni tó bá ti lè yí ẹ̀sìn rẹ̀ padà ìdájọ́ súnlẹ̀ ní pé ẹ̀ka wọ́n yẹ pé tọ̀bí bùnà ìsìlẹ̀ ẹ̀rọ tí bá yí ẹ̀sìn padà ní sọ́wọ́n kó bá di kèfèrí pẹ̀lú kínní ni ó mọ̀rọ̀ bẹ̀ orí ẹ̀ nítorí pé ẹ̀wọ̀ ìgbésẹ̀ tí ó máa ń ṣẹlẹ̀ lórí ni kéèyàn kéèyàn mú igi tó dábò yẹn ní orí kéèyàn máa fi sàn ní orí rẹ̀ wá sójú kò yé báyìí báwọn sálàfù tí wá ti rí nìyẹn. ẹ wo máa kọ jù kó wá lọ pa mùsùlùmí àbí kó ń kèfè yìí kó dé sàṣẹ tó máa wòran. ẹ dákun ìdí mọ̀ wá ṣe yìí ó lè kó ó lè máa bí ò lè máa tọ́ta yọ àlà níbi líle tọ́ta láyìí le wàṣà tó yà nìyẹn ìyẹn làwọn bẹ dúró sí làwọn sọ pé jàbàtà ò sí ìkan lára wa. Ah ẹlẹ́gbẹ́ òkè ìtàn lára tiẹ̀ náà ni aburú ọ̀sán lára rẹ ni tààsùbù ni ọ̀sán lára rẹ ìfẹ́ ànífọ́jú ìfẹ́ ànífọ́jú ẹlẹ́yàmẹ̀yà ni ọ̀sán lára rẹ tẹmọ̀fẹ́lẹ́yàmẹ̀yà pọ̀ ó póríṣiríṣi níbi ọ̀rọ̀ ilé kéwú gan ẹlẹ́yàmẹ̀yà máa ń tẹ̀lé mẹ́ àwa ni ilé kéwú mọ̀rìkàzí àwọn ni àdàbí àmọ́ wa tẹ̀lẹ́yàmẹ̀yà pé tóun bá ti lè jẹ́ mọ̀rìkàzí báyìí ọ̀tá wa lọ́mọ jẹ́ tó bá ti lè jẹ́ àdàbí báyìí ọ̀tá wa lọ́mọ jẹ́ àmọ́ wa gbé ẹni tó pè ẹ́ ẹ̀dàkùn irú àwa ní ìsìn sẹ́mẹ̀rì kàjílà wà bí àdàbí ọlọ́mọ jẹ́ kí ni wá ẹ̀ṣẹ̀ ìdarí àdìgá mi mẹ́rin rí àbá sẹ́mẹ̀rì kàjílì ní àbádàbí mo ní sálábí lè ní sálábí èmi ò kí ń ṣe mọ̀ṣáàzí bẹ́ẹ̀ ni kì í ṣe àdàbí tí wàá rí sáláfí tó jẹ́ àdàbí tí wàá rí lọ́tà mi àbí wàá rí sáláfí tó jẹ́ màkàzí tí wàá rí lọ́tà mi sọ o lè rí ní ilẹ̀ mẹ́rin kankan ní ìṣẹ́ sàdàbí ní ìṣẹ́ màkàzí bàdà yìí bá sọ̀sọ̀ kú sọ yóò pé sí bí màkàzí bá sọ̀sọ̀ kú sọ yóò pé sí ẹjẹ́ ló sábà yìí so káà gbọ́dọ̀ máa ṣe tààtù àgbọ́dọ̀ máa ṣe àsọ̀bíyà kò yí báyìí wàsàfíì alágbọ́dọ̀ wa ẹ̀wọ́ ẹlọ́run ní kọ̀kọ́ gbólódúró sí jàmá. so kò sí iyèméjì kò sí iyèméjì lọ́dọ̀ gbogbo alùsùnà ayé lọ́dọ̀ gbogbo olùmọ̀ wípé sọ̀bí ìgbóni ìsìn àyẹ̀họ́ fi mutashabihul Qur'an tó ń béèrè káàkiri jíjá ni abẹ́ẹ̀kọ́ ni ìdájọ́ ẹ̀jẹ̀ ni Umaru ṣe kéde ló gbélé lórí rẹ̀ Umaru lè máa gidi gan. náà a lè bá wa tó rí i àrèbà tó mọ̀ pé bí àwọn sálàbù ṣe máa ń lè máa wù ní dídá rè mẹ́ṣe máa ń lè máa àwọn èèyàn rè ẹ́ mẹ́ṣe máa ń lè máa àwọn èèyàn nìyẹn ẹ wo Abdullahi ibn Umar náà rí nínú eléyìí tí mo kàtá yìí afáàrù tí mo yìí ẹ rí nínú Sharh Sunnah Al-Lalaka'i Al-Lalaka'i yẹn ní pé volume three page two hundred and thirty-six page two hundred and thirty two hundred and thirty-five títí dé page two hundred and thirty-six lẹ́sìrì afam yìí nínú sọ́fù súnà àdìmọ́mù lálàkàì. afam tó tún wá ń bẹ tí wọ́n gbà wá látọ̀nà yahya bùn yaimau kọ́lá kánà awwala man qala bil qadar bil basra ma'badul juhani. ní báyìí wọ́n ti tàkìlì mú kọ́bárù wọ́n ṣe tàkírù if kọ́bárù kánà wọ́n gbé wá síwájú wọ́n wá gbé ìsú ọ̀rọ̀ lẹ́sẹ̀yìn كان أول من قال بالقدر بالبصرة معبد الجهني أي كان معبد الجهني أول من قال بالقدر بالبصرة wọ́n gbé awal yẹn wá síwájú wọ́n gbé ìsú kánà lọ́sẹ̀yìn wọ́n ní كان أول من قال بالقدر بالبصرة معبد الجهني ẹni alákọ̀ọ́kọ́ ẹni alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ sọ̀rọ̀ nípa kọ́dàrù ní ilẹ̀ Basra ní ilẹ̀ Basra ẹ máa ń gbé ìlú kan ní àwọn ìlú ìsìláàmù ní Basra ìlú yìí òun ni àbáwa al ibẹ̀ ni wọ́n ti jáde táǹkù ní Al-Hasan al-Basri Hasan al basri àbáwa yìí ibẹ̀ ni wọ́n ti jáde Hasan al wọ́n jáde láti Basra. ẹni alákọ̀ọ́kọ́ tó wọ́n sọ̀rọ̀ nípa kọ́dàrù ní ọ̀rọ̀ tó tako súnà ọ̀rọ̀ dídá àtọ́kọ́ tako kọ́dàrù òun ni máa ẹ̀bá dùn zuhari onídídá ni máa ẹ̀bá dùn zuhari. kódà láṣẹ kà pé dídá máa ẹ̀bá dùn zuhari jáde Islam pẹ̀lú ìpanukọ̀ gbogbo àwọn olùmọ̀ nínú àwọn dídá ìní kó sí òun tako pátápátá àwọn àwọn gòláàtù kọ̀dàríyà nìyẹn ẹni aláwọn kọ́sọ́kọ́sọ́ wà nípa kọ́dàrú tọkọ́tako kọ́dàrú ní Basra tani o Ma'bad al-Juhani. فانطلقت أنا وحميد بن عبد الرحمن الحميري حاجين أو معتمرين حاجين أو معتمرين wọ́n ní èmi Yahya bun Ya'mar náà sọ̀rọ̀ yẹn o ó ní èmi àti Humayd ibn Abdurrahman al-Himyari wọn náà méjèèjì wọn náà wá lọ sí Mẹ́kà hajjain lẹ́ni tó lọ sí hajj ni àwọn ọmọ ìtàmìrọ̀ yìí àbẹ́ni tó lọ sí ọmọrọ̀ owó ọ̀rẹ́ sí ilé táwọn lọ sí ẹnu mánu méjèèjì tó gbé àwọn lọ lọ́dún náà bóyá wọn hajj ni o bóyá wọn lọ ni owó ọ̀rẹ́ sí mọ́. hajjain ni àwọn ọmọ yìí láwùlà kíyìnà àhìdámin àfáàdì rasulillahi sallallahu alaihi wasallam kọ́lọ́hún ti ṣe nísìn kọ́lọ́hún ti ṣe bá a ṣe lọ sí mẹ́kà yìí láti àpàdé yìí kan nínú àwọn sọ̀hábì ànábì sallallahu alaihi wasallam tàbá dé mẹ́kà. فسألناه عما يقول هؤلاء في القدر قالوا بيني لو nípa tí àwọn aráàlú wa yìí ń sọ yìí nípa kọ́dọ̀rù torí pé ó ti kúrò ní máyábájú juwari nìkan òun náà ti ń lọ àwọn èrò lẹ́yìn òun náà ti ń níjọ lórí àwọn wò pé ah, bọ́dọ̀ wọn bá ti ẹ̀fẹ́ sànú wa báyìí káàrí pẹ̀lú àwọn sọ̀hábì ànábì sallallahu alaihi tá a bá dé Mẹ́kà káwá béèrè lọ́wọ́ rẹ̀ nǹkan táwọn àwọn wọ̀nyí ń sọ nípa kọ́dọ̀rù ó ní ọlọ́run wá ti wá ṣe kò gẹ nígbà tí ń lọ ní lẹ́yìn wáyà takọ̀ kódà wàá máa mọ̀ káàkiri wàá máa ṣe ayi ó làwọn ní àwọn àbá òfin sọ yìí pé má jẹ́ kí ìgbìyànjú oníbídíà nípa ẹ̀sìn má jẹ́ kókó tẹ̀jẹ́ ìgbìyànjú oníbídíà pé á ah, wàláyà ah, ó ṣe kíní kan ó ṣe kíní kan ó dà ọmọ nǹkan báyìí ó dà ọmọ nǹkan báyìí má jẹ́ kókó tẹ̀jẹ́ bá ọ. ويتكفرون العلم وذكر من شأنهم يحيى بن يعمر قبل سيما سو ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń bẹ lára àwọn wọ̀nyí nínú ìgbìyànjú tó wà máa ṣe báyìí wà máa ṣe báyìí wà annahu yaz'umuna alla qadar ṣùgbọ́n nínú àwọn àdìsíkà wọn ni pé yaz'umuna alla qadar wọ́n gbà fún kádàrá wà anna al-amra unufun wọ́n gbà fún gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ń ń ṣẹlẹ̀ ní kò sákọọ́lẹ̀ kan ṣáájú wà anna unufun wọ́n ní gbogbo àlámọ̀rí tí ń bá wa láyé gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ń ń ṣẹlẹ̀ ní tuntun ni kò tí ì sí pé ọlọ́run bá rí kọ́sí kọ́lẹ̀ ṣáájú kò sí jíjá dára kò sí jíjá kọ́lẹ̀ wọ́n adá máa ṣe kí ni wọ́n ń ka Qur'an wọ́n máa ṣe kí ni wọ́n máa wá ìmọ̀ ẹ́ ẹ má jẹ́ agbáfẹ̀jẹ pẹ̀lú pé lágbájá ìmọ̀ kan bẹ lára ẹ̀ lágbájá ìmọ̀ rẹ̀ pọ̀ gan àmẹ̀dùn ìmọ̀ rẹ̀ nónónónó ìyẹn kọ́ ilá túnmọ̀ ma oore ń ara lára ẹ̀ náà all Abdullahi ibn ti sọ Abdullahi ibn sọ yìí àti ìta àti pa kan mo fẹ́ kẹyọ nínú àwọn ìtàwọn tó ìrú lónìí sànú ah, manhaj láwùjọ wa yìí ah, àwọn da manhaj wa lè orúkọ alùsúnnà bójú láti fi rọ́ọ̀bù àwọn èèyàn pé alùsúnnà làwọn náà ẹ́ wọ́n jẹ́ ń fi orúkọ alùsúnnà wọ́n fi ń so ọmọ pé gbogbo tó dá pátá òun náà làwọn èèyàn máa ń fira wọn tì síbẹ̀ àwọn ọ̀tá alùsúnà dámà pé ìntí alálùsúnà àwọn náà máa ní gbogbo alálùsúnà ó gbogbo alálùsúnà àbẹ́ ẹ̀kọ́ ni àwọn onísúnà náà àpapọ̀ ta ìrọ̀ gbogbo alálùsúnà ẹni tí bá ti rí rúrà nà báyìí òun lálùsúnà ṣe naam kí ni Abdullahi ibn Umar sọ fún wọn ó ní fàyídà làkíkà ulaik tó o bá pàdé àwọn tí o sọ yìí tó o bá pàdé wọn tẹ bá padà sí tó o pàdé wọn. fa akhbirhum anni bari'un minhum. a ń sọ fún wọn wípé èmi ò níbáṣepọ̀ pọ̀ o èmi ò bá wọn èèmọ̀ o èmi sì ní mo kórìíra wọn ìnífẹ̀ẹ́ wọn. ìbí wọn máa ṣe bàrọ́ àlára àwọn àwọn àti ó ní tọ́ bá délù yín fa àkìlérùhùn kámi sọ fún wọn kámi jíṣẹ́ mi fún wọn wípé a ní ìbàrí òmìnirù pé èmi bọ́pá bọ́sẹ̀ kú òní àlámàrí wọn èmi yọwọ́ mi kú òní bí ìmọ̀ wọn rí láyé wà á nẹ́hùn bọ̀rọ̀ áhùn mi nì bẹ́ẹ̀ làwọn náà sì níbàtẹ pẹ̀lú mi àjọ àyíṣe kankan náà o kámi sọ fún wọn o. fún àmàmí rí o èmi ló sì mọ̀ wọ́n rí wọ́n èé sọ̀rọ̀ ẹ̀mí èmi lè sọ̀rọ̀ ẹ̀ wọn èmi ò nífẹ̀ẹ́ wọn káwọn náà mọ́ wulẹ̀ nífẹ̀ẹ́ mi ẹ́ àwọn àníyàn wàlẹ́bí yáhìlìkù bí i Abdullahi ibn Umar mo fi ẹni tí Abdullahi ibn Umar òun náà ni o ó ní mo fi ẹni tí Abdullahi ibn Umar fi ń búra títí Allah mo fi búra law anna li law anna li ahadihim mithla uhudin zahaba ajá sí pé ìkan nínú wọn ìkọ̀ọ̀kan nínú wọn tó bá ní tó tókè uhud ní gold fa anfaqah tó wá ń nà sójú ọ̀nà ọlọ́run ba kí tó fi tán ma qabila Allahu minhu hatta yu'mina bil qadar ọlọ́run bò nígbà lọ́wọ́ rẹ̀ láyé tí òkè nígbà wọ́n ti kọ́dà sílẹ̀ abdullahi bin umar ṣe fáwọn oníbídà rẹ̀ wọ́n bọ́ pábọ́sẹ̀ kú oníbíà lámàrin wọn pátápátá mo wá ní mo fẹ́ yọ kíní kan. ìgbà tí sadiq ibn isla al-iraqi tó dé madina lọ́dọ̀ ẹ̀mọ́ tí ó mọ̀ rú pé tó gbé tó pè sí ilé tó mú káyà tó bẹ̀rẹ̀ sí máa hó gìbò lórí tí ó mọ̀ rú kọ́kọ́ ṣe ìkọ́mọ́tò ìṣẹ́jà fún náà nàám tí ó mọ̀ rú kọ́kọ́ lọ bá ń lé náà pé ẹ̀mẹ́lú lẹ́ti lọ bá wọn ẹ̀mẹ́lú lẹ́ti lọ bá wọn tẹ́ fi ń sọ pé manhaj wọ̀dá nígbà tí wọ́n fún Abdullahi ibn Umar nírò nípa àwọn ma'abatu juhani àti àwọn ìyókù rẹ̀ ní ọ̀sọ́rọ̀ sí abdullahi bin umar ó ti kọ́kọ́ ti kọ́mọ́sí hujja lé wọn lókí kó tó àdá àwọn náà so gbogbo ọ̀rọ̀ pé ìgbà mélòó lẹ ti lọ bá wọn lé yẹn ọ̀rọ̀ sí ọ̀dà àgbà àwọn olùmọ́jẹ́ kó yọ pé àwọn bídẹ́ àtọ́bá hàn kò nídìí kọ́mọ́sí hujja kó tó àdá àyẹ̀ ẹ ẹ mi gbọ́ yín àwọn bídíà tó mẹ́ tó bá hàn tó hàn pé bídíà lélé yìí tí gbogbo èèyàn mọ̀ pé bídíà ni kò ní ìdíkọ ẹ̀ṣẹ̀ lọ́mọ báyẹn lé àríkọ̀ṣẹ̀mọ́ṣe kọ́mọ́tì tó jà fókó tó gbàjá rẹ̀ ṣùgbọ́n àwọn bídíà tó bá pamọ́ tó bá ti rí pé àwọn èèyàn ò lè gbọ́ yé ní bídíà àyàfi ẹni tó bá kéwú jinlẹ̀ yóò gbọ́ yé kẹ́mọ̀ pé

dákun ṣé tí mo bá wá ń tà bá wá ń lọ títa bá wá ti dé ṣé mo wá ba orílẹ̀ yín pé tó àtúntì darí o mo ní kí wá tún fún ọ lábọ̀ náà ní o ayé ń fún yẹn lábọ̀ orú ẹ tó yẹ báyìí dì so níjọ́ tí ọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ sí jáde ẹni tí ò bá wá mọ ibẹ̀ ìpìlẹ̀ ọ̀rọ̀ wọ́n bọ́ ní ẹ kíní kan kíní wá ti ṣe ìrẹ̀ ìgbẹ̀jú wọn ti ṣe lórí wọn kíní kan wọn ti ṣe. kí ọ̀rọ̀ àwọn àlèkùn lórí ọ̀rọ̀ àwọn lè tí ò sí ìyapa lórí ẹ̀ gbogbo àfàsúnà ayé kò sí ìyapa rárá lọ́dọ̀ àwọn àfàsúnà ayé pé onídìjà làwọn àdìsíwájú ìsìnmọ́ ẹni tí yẹn gbọdọ̀ jìnà sí ni wọ́n ẹni tá à kí ń bá jò púpọ̀ ni wọ́n ẹni tá a bá lò níbà lò onídìjà àbáwọn àfàsúnà bí gbogbo ìlànà àlùsúnà ṣe máa ń bá àwọn onídìjà lò ni wọ́n kò sí ẹnì kẹkẹ nínú àwọn àfàsúnà tó yapa lórí pé àwọn alẹ́sùwánì mùsùlùmí aláburú ni wọ́n. ẹ̀rí mi gbọ́n yín ṣerú fídíà tó bá hàn báyìí tó bá hàn báyìí láyé jẹ́ tó wá máa lọ́lọ́rùn so ẹgbó ẹgbó ẹdáko ẹwú asárùn méjèèjì mo wọ́n yẹn ṣé amẹ́ọ̀ tó kọ́kọ́ ṣe ẹ̀mẹ́lẹ̀ lọ́lọ́ bá sọ̀bí ìdílé kó tó wó gìbò lórí ẹ̀ Abdullahi ibn Umar kó tó kótó ni pé wọ́n kàfàrọ̀ àwọn kọ̀dàríyà tún nùfà torí pé abdullahi bin umar kàfàrọ̀ wọn ni sẹ́m ẹ̀ mẹ́ta tó sọ ni ó ní òun fọ́ náà bá búra kẹ́mẹ́ ná ntótókè uhudu ní ojú ojú ọ̀nà ọba ojú ntótókè uhudu ní gold sójú ọ̀nà ọlọ́wọ́n bá títí òfin tán ọlọ́wọ́n bá ò lè gbà lọ́wọ́ wọn láyé tí wọ́n fi gbàgbọ́ nínú kọ́dà kò sí iyèméjì kò dẹ̀ sí ìyapa lọ́dọ̀ àwọn olùmọ̀ wípé abdullahi bin umar kàfàrọ̀ àwọn kọ̀dàríyà tún nùfà kọ̀dàríyà méjì ni wọ́n kà mọ́ sẹ̀lẹ̀sẹ̀kì àwọn kọ̀dàríyà kan bẹ̀rẹ̀ pé oníbídà ni wọ́n kì í ṣe kèfèrí òun làwọn tó bá sọ yí pé aburú àlè fi tì sọ́dọ̀ ọlọ́run ọba kọ́ lọ́run lọ́dà wọ́n sọ pé ọlọ́run ọba kọ́ lọ́dà aburú ṣùgbọ́n náà lọ́dà dáadáa àwọn wọn yẹn kọ̀dàríyà làwọn náà wọ́n gba abúhàn wọ́n gba ìfi aburú nílẹ̀ kọ́nù lọ́dà nínú kọ́dà wọ́n gbá wọlé ṣùgbọ́n àwọn òṣèlú náà fi wọ́n ilẹ̀ wọn àtakò pé ìmọ̀ ọlọ́wọ́ bá ti ṣáájú lórí gbogbo tá à ń ṣe kó tó di pé à ń ṣe sọ àwọn ẹyẹ wọn kì í ṣe kèfèrí náà kọ̀dàríyà oníbídà ẹ̀ wọn kò sáfà sórí nà kẹta tọ́ka tọ́ka fáwọn ọ̀rú àwọn yẹn àyàfà àwọn kọ̀wárì àwọn jàbàtà lè fẹ́ẹ́ mẹ́ta fáwọn ọ̀rú wọn ẹ̀sìn ọ̀nà sáà torí pé gbogbo ẹgbẹ́ lọ́dọ̀ jàbàtà kèfèrí ni wọn kò ló ha gbogbo ẹgbẹ́ ẹ bá wà lè kọ́wárì mùsùlùmí táwọn wò a ṣe lè mọ́ wọn ẹ wọ́n pè wọ́n kèfèrí ni àà àní ọ̀rọ̀ lọ pa ma wulẹ̀ parọ́ má wa àà pé ẹni wà ní mùsùlùmí wọn á dẹ̀ máa burúkú burúkú wọn gbogbo tàwọn onídìbí àyókù báwa alùsùn ṣe máa ń gbogbo gbogbo so lọ sọ ẹ́ kiri nínú asárò méjèèjì tá a yi wípé àwọn sálàfù sọ́ọ̀lì wa máa lé koko máwọn níbi dáàyè wa máa lé koko máwọn ní. asáàbù tí mo kà sẹ́yìn ẹ̀rí nínú sọ̀híhù muslim ní hadi na hadi kéèsì nínú sọ̀híhù muslim lẹ́ẹ̀kìbá. náà nínú àwọn sálàfù tó wà rèé à ń pè ẹnìkan ní samratu bunjundu ìkànnì àwọn sọ̀hábà ní samratu bunjundu lára àwọn sọ̀hábí ànábì ni òun ló ń ba hadith ìkómọ wá fún wa pé ọmọ tá a bá bí a máa pa ẹran fún lọ́jọ́ keje hadith samurọ ni tó samurọ tó wùn dúndùn yìí ni radiyallahu anhu kọ́lá kọ́ bá wa yọnu sí i ìgbà tí wọ́n ń lò yìí ẹ̀ àti sọ́ọ̀bà títí ibnu ibnu hajar rahmatulahu ta'ala ní mujallad lẹ́kẹta page one thirty àti sọ́ọ̀bà ibnu hajar àtúnròyìn tó sọ̀rọ̀ nípa samurọ́tù bùndúndù rọ́bìọ́lá ìhù ó ní wàkánà samurọ́tù bùndúndù rọ́bìọ́lá ìhù ṣẹ̀dídàn alẹ́lẹ́kọ̀wárì samurọ́tù bùndúndù kọ́nà bá kọ́wá wákẹ́ ó lé kókó lórí àwọn kọ̀wárì tánẹ́tù bẹ́ẹ̀ àwọn oníbídà tí wọ́n máa ń jáde lé olórí lórí gẹ́gẹ́ bí àwọn àlẹ́kọ̀wárì mùsùlùmí tó máa ń jáde lábẹ́ ìjọba olórí tí wọ́n dẹ̀ máa ń ta ẹ̀dì àwọn èèyàn sílẹ̀ tẹ́lẹ̀ máa ń pe àwọn èèyàn ní kéfèrí gẹ́gẹ́ bí jabata àwọn mùsùlùmí. so báwa náà ṣe ń lè má jàbàtà àtàwọn àlèfowánu mùsùlùmí nìyí tí wọ́n jẹ́ khawarij yìí bẹ́ẹ̀ náà ni samratu bun jundub kana shadidan ala al-khawarij fakanu yasta'anuna alayhi látara bó ti wá lè má wọn wọn a máa wá fi wọn a máa wá bọ ẹnu àtẹlu samratu bun jundub àwọn onímọ̀ ń bọ ẹnu àtẹlu samratu àwọn oníbídà tó fi jẹ́ pé tẹ bá rí yẹn kan náà lónìí tó ń bu ẹnu àtẹ́lu àfa súnmẹ̀ nítorí pé olùlọ mọ́ oníbídà jàbàdá yẹn ti sàn lára rẹ ẹ̀mọ̀ kó oníbídà lòun náà nítorí pé kí ló dé tó fi ń bẹnu àtẹ́lu nítorí pé ń gbógun ti bídà ẹlò gbọ́nà ọba wọn lásìkò méjì sẹ́ni ibi ni màá ti bẹ̀rẹ̀ lọ́la insha allah ta'ala tó màá sáré yà sílẹ̀ màá wá kó àwọn àṣàrò wa látọ̀dọ̀ àwọn látọ̀dọ̀ àwọn sálà pété ẹ bá rí yẹn kan tó bá lè má ẹni tó jẹ́ ẹni tó ń lè máa oníbídà ẹni ẹ wá ń lè máa tó wá bẹ̀rẹ̀ sí máa kóyìnra rẹ̀ tó bẹ̀rẹ̀ sí máa sọ ọ̀rọ̀ aburú nípa rẹ̀ tó bẹ̀rẹ̀ sí máa ṣe jẹ́sùn rẹ̀ nítorí kíni nítorí pé ní ẹni gbogbo tàwọn oníbídà tó wá bẹ̀rẹ̀ sí máa gẹ́ jàbátá rẹ̀ sí sálára rẹ̀ kíníkan ní òtíṣe kíníkan láti mọ̀ pé òun náà oníbídà ni nítorí pé ó ń dìfẹ́ǹdà oníbídà ló fi ń gbogbo ti ẹni tó ń lè mọ́ oníbídà ẹ ti máa àṣà àṣùwọ́n ló fi hẹ́ẹ̀kì ẹni yẹn kí ló dé ẹ̀rí pé irú ẹni yẹn rèé bóyá nígbà tí kò tí ì máa gbógun ti àwọn tó ń nífẹ̀ẹ́ yóò máa nífẹ̀ẹ́ ni ẹ̀ ń gbà wọn yóò máa pé áà ah, lọ́sẹ̀ àlá ọ̀sáàzù dúró dédé gan ọ̀sáàzù ṣe kínní gan tó bá di pé ìlú wa yí padà sórí àwọn tó nífẹ̀ẹ́ ẹni gbàgbé pàwọn èèyàn kan náà ló nífẹ̀ẹ́ jàbàtà náà o èmi gbàgbé bẹ́ẹ̀ o wàlọ́ọ̀yì ẹ̀ títí dì tó yẹ kí pé bá a ṣe ń sọ̀rọ̀ jàbàtà yẹn náà ń ní àwọn náà lára bí kẹ́lómi bọ́ọ̀lẹ̀ látòkè ń ní ẹlòmíì lára bí gba pé kẹ́lómi kẹ́lómi rí nǹkan tó lè fi ṣe wá ń sùtà kó lè fi ṣe wá ń sùtà ni wàláì ó ní ẹlòmíì lára àìmọye èpè lórí fóònù tí mo ti gbà lórí ọ̀rọ̀ jàbàtà wàláì wàláì àìmọye èpè mo gba mo gba so àwọn kan ló nífẹ̀ẹ́ rẹ̀ débẹ̀ so bẹ́ẹ̀ náà ni wọn náà rí sí náà tó nífẹ̀ẹ́ àwọn kan nífẹ̀ẹ́ ìfẹ́ ànífọ́jú ìfẹ́ kankankan ìfẹ́ aláṣejù déra nìkú so gbogbo oníwé ní ìbáyìí so ẹ rí pé ibi tá a parí sí lálẹ́ yìí ṣàlọ́ orí pé Samuratu bun Jundub radiyallahu anhu kana shadidan al-khawarij fa kanu yaf'aluna alayhi ó lé kókókókó máwo ní àwọn kọ̀wárì kìíní wọn máa wá tẹnu àtẹnu wọn máa wá bàánú kọjá gbogbo báwọn sáràkù ṣe ń le koko yìí ẹ̀ mẹ́ta náà fi jọ ni anabi sallallahu alaihi wa sallam ìlànà tó gbé kalẹ̀ fún wọn àwọn sọ̀hábà rẹ̀. nítorí pé nígbà tí àwọn kọ̀wárì tí lásìkò anabi kí anabi sọ nípa àwọn kọ̀wárì jìnnà anabi lè mọ wọn anabi díẹ̀ sí wọn sí ìyàtọ̀ tó bá ti jáde ẹ̀ lè mọ wọn. kódà anabi sallallahu alaihi bá dé bi wípé ẹ̀ pa wọn anabi ní ẹ má bẹ́ẹ̀ ru gbogbo ẹnikẹ́ni tó bá pa wọn yóò ní ládá lọ́jọ́ gbé dàkú ìyá wọn wọ́n pa wọn. ẹ yóò ní ládá pé ọkà wọn lọ́jọ́ gbé dàkú ìyá wọn tó kọ́ àwọn kó sànù wa nítorí àsìkò àti nítorí bí jẹnẹrétọ̀ wa bó ṣe ń ṣe so àsìkò wa ti tó inṣàlọ́ láti lọ́la a máa tẹ̀síwájú ẹgbẹ́ ti kéèkì tí a kéde ní ọ̀sẹ̀ tó lọ ẹ̀rí pé a kéde wípé jẹnẹrétọ̀ yìí ó ní di service so látara sáfíìsì tí a sọ fún wa pé ó nídìí ó náà ní gbogbo bó ṣe ń ṣe lálẹ́ yìí tó ń ṣe ṣégeṣége yìí so ó ti di ọ̀ràn yẹn tá bá pé tá bẹ́ rí jẹnẹrétọ̀ yìí lò lọ́la àfikàyà sáfíìsì lọ́la yẹn síwájú kí àsìkò program tó tó tá bá mọ̀ pàtẹ́ rí lò lọ́la so gbogbo àwọn láti rí bó ṣe ń ṣe báyìí inshallah. bákan náà ó ní pé síkà wa yìí náà àlàyé fún wa ní ọ̀sẹ̀ tó lọ wípé ó ti níyọnu ó ti ní ó ti ní ó ti ní fort a need láti repair rẹ̀ àbí kí a change so a need owó fún yẹn náà ni náà bákan náà nínú àwọn nǹkan tí a tún need owó fún ó ní pé àwọn ọmọ ìyá wa ní dáwà nàìjíríà sọ nàìjíríà àwọn tó jẹ́ sí pé wọ́n ń gbé dáwà ìpèpè àwọn alùsùn network jama'a tó ń gbé káàkiri gbogbo àgbáyé fún àwọn èèyàn láti pé kán máa jàǹfààní àwọn durus àwọn ẹ̀kọ́ tó ń jáde látọ̀dọ̀ àwọn àdìsún àwọn jáwà nàìjíríà yìí wọ́n ní àwọn ètò tó pọ̀ níwájú dáadáa tí wọ́n ń ṣe tó yẹ pé àwọn ètò yìí àwọn ètò jẹ́wójẹ́wó ni àwọn ètò jẹ́wójẹ́wó ni so àwọn náà ní bùkátà sí ìrànlọ́wọ́ wa fún gbogbo bíkíbi tí ọlọ́run kádàrá pé kí afẹ́fẹ́ ìdánilẹ́kọ̀ọ́ ìkó máa dé inshallah a padà kà síra wa létí àwọn account number tí bákan náà ní inú àwọn kata tó ní ìrànlọ́wọ́ sí oṣù ìtọrẹ òun náà ló dìkan yìí ìkan náà àwọn ọmọ ìyá wa kan bẹ tó yẹ sí wípé oṣù Ramadan ló fẹ́ wọlé bá wa ìkọlọ̀ ń kójú bá wa láyọ̀ in tí wọ́n máa fi jẹ sàárì in tí wọ́n máa fi jẹ tó máa fi sínú kò sí rárá òhun àti àwọn tó jẹ́ àbúrò ẹ̀ àti màmá rẹ̀ gẹ́ ṣe bá wọ́n àjẹ́ kí ń ṣe ọ̀lẹ olùgbìyànjú ni wọ́n olùṣiṣẹ́ ni wọ́n olùgbìyànjú so ibà nísìn wọ́n ní ìdìrànlọ́wọ́ wa lórí bí báwo ni wọ́n ṣe gba àwẹ̀ pẹ̀lú rọrùn ibà nísìn nǹkan tí ọlọ́run bá lékẹ́ lábá bùn òun ní kálukú àkí a fi sọwọ́ sí àwọn ọmọ ìyá yìí ká fi sọwọ́ sí àwọn elétò inṣàlá òun ó jẹ́ kó bọ̀ ọmọ ìyá náà so wọ́n ní ìdìrànlọ́wọ́ wa kọ́lọ́run bá lékẹ́ lákó dàkún a ó so gbogbo àwọn eléyìí tí a ná sójú ọ̀nà ọlọ́run bá yìí náà kéré ni ó tún bi ni kọ́lọ́run bá lékẹ́ lákọ́ mọ́dún kọ̀ọ̀kan wa ní ládàá rẹ̀ so inshallah títí di ọ̀la tí a máa pàdé qultu ma sami'tum wa astaghfirullaha li wa lakum wa li sa'iril muslimina min kulli dhanb subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh akwai kawa ga fi sabilillah lórí àwọn alámọ̀rí tí a wí so kúrò bá lè tẹ́lá kó sànú wa